الله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كان الحمد أحمده تعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين بسنته إلى يوم الدين وبعد ثقة الإسلام أيها الأخوة أتيت ونفسي تقوى الله عز وجل واتباع سنة النبي محمد صلى الله عليه وعلى آله وسلم ومعرفة سيرته في كل أمر من أموركم وفي كل وقت وفي كل زمان من أسمائكم الله سبحانه وتعالى قد أمرنا بذلك ولم يعلمنا وقتا ولم يحدد له زمنا ولم يخفف له من لقد كان لكم في رسول الله أسوة الله واليوم الآخر وقد أمر سبحانه باتباع رسوله صلى الله عليه وسلم وجعل هذا الاتباع سبيلا للهداية وقياما إليه فيه وتفسيرا يا أيها الذين آمنوا لا تطيعوا وآخر لا تشكرون وجعلنا وإلى الجوازي والقصص وطمع في الفلوس منازل القلوب سواء وإن لم يزل الكتب التي يريدون فتفتى من الكتاب ẹlẹ́bọ ọba kọ sílẹ̀ sí ọlọ́wọ́n ọba ẹni pẹ̀lú lẹ́gẹ́ olùpẹ̀pọ̀ ọlọ́wọ́n ọba náà wọ́n ti fi ẹyin fún un ó sì jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́sí lódodo àfi ọlọ́run ọba kan ṣoṣo ó sì gbàgbé ládájọ́ àlẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ọba ní ìfẹ́ òjíṣẹ́ rẹ̀ ní ti ọlọ́run bá wa kí ànábì àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti ogun olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dára tó ti sílẹ̀ sí ọjọ́ àlùkìyàmà gbogbo àti ajé ọmọ ìyá nínú Islam gbogbo àti ajé mùsùlùmí wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún ẹ̀mí ara mi àtẹnukọ̀ọ́ká wa náà nípa wípé kápáyọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà bákan náà mo tún sọ àtúnṣílẹ̀ fún ẹ̀mí mi àti ẹ̀mí kọ̀ọ̀kan wa nípa títẹ̀lé súnà nẹ́tíwá Muhammad sallallahu alayhi wa sallam kásì máa báwo ni ìtàn ànẹ́bí sallallahu alayhi wa sallam ti lọ nínú gbogbo ọ̀rọ̀ kan nínú gbogbo àwọn ọ̀rọ̀ pátá ní gbogbo àsìkò àti ní gbogbo ìgbà nínú àwọn ìgbà wa ọlọ́ntí ọlá rẹ̀ ga jùlọ ọkọ̀ wa láti ẹ̀fẹ̀ gbogbo eléyìí kò sì sí àdáyẹrí àsìkò ọlọ́run ti fi gbèdéke ìgbà fífún eléyìí bákan náà ọlọ́run ti wá sí ẹ̀dá fún àwọn kọ̀kọ̀ tuntun kan fún ìrántí àtẹ́gbẹ́ ọmọ sọ́mọ́ sọ́mọ́ bá àríwá sọ́dọ̀ ọlọ́njẹ́ ọlá rẹ̀ kájọ sọ fún wa nínú sọ́mọ́tò lẹ́sàbà ayé àtẹ́gbẹ́ wáyé pé dájájú bẹ fún ìlànà òjíṣẹ́ ọlọ́run sọ́mọ́ àwòkọ́ ti rere fún gbogbo ẹni yẹ̀wò tọ́ba àrántí ọlọ́run ọba ó tún ra kan ọjọ́ àlùkìyàmà gbogbo àrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run ọlọ́run tí ọlá rẹ̀ kájọ lọ ó ti pa wá láṣẹ pẹ̀lú títẹ̀lé àtẹ́jú àwọn kámọ́sọ̀rọ̀ láàrin sọ́dọ̀ ìtẹ̀lé yìí ọlọ́run ọba ilé kí ọlọ́wọ́ gbé kalẹ̀ ní ọ̀nà kan láti jẹni tó ti bá mọ̀nà ọlọ́run ti lé ní àkàkọ̀ láti rí ìfẹ́ ìfẹ́ rẹ̀ bákan náà láti tún fi rí ìyọnu rẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ gàdì lọ ó tún gbé kalẹ̀ ní tó ti bá fi rí àforíjì rẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ gàdì lọ ó tún wá wá wá gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti wá wa ní sọ́la nípa ìwà ẹ̀yà burú sí súnà àdẹ́gbà Muhammad sọlọ́lá àdìsọ́nà nígbà tí àdẹ́bí ò sí láyé mọ́. pẹ̀lú wípé a gbọ́dọ̀ lọ máa ti ọ̀rọ̀ ẹni kankan nínú gbogbo ẹ̀dá a gbọ́dọ̀ ti ọ̀rọ̀ rẹ̀ síwájú ọ̀rọ̀ àdẹ́bí sọlọ́lá àdìsọ́nà a ti gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ kankan lé bí ọ̀rọ̀ àdẹ́gbà Muhammad sọlọ́lá àdìsọ́nà bákan náà a ti gbọ́dọ̀ yapa àtẹ rẹ̀ a ti gbọ́dọ̀ kó níbi àwọn ìtọ́ka tí àdẹ́bí sọlọ́lá àdìsọ́nà tọ́tọ́ ká wá sí. bóyá pẹ̀lú pa ti ọ̀rọ̀ rẹ̀ fún tàbí pẹ̀lú pa lọ lé ọ̀rọ̀ rẹ̀ fún tàbí àdìsí rẹ̀ bàbá lọ lẹ́yìn tí àtẹ́sí ọ̀la àti náà gbogbo eléyìí ọlọ́run ti wá wa ní sọ̀rọ̀ nípa rẹ̀ ọlọ́run ti ọlá rẹ̀ gbẹ̀gbẹ̀ lọ ó pè wá nínú sọ́rọ́tò ìfìtìrọ́tì ní ayé alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì ọlọ́run ní gbogbo ẹ̀yẹ olùkàkọ́ òdodo ẹ má ṣe máa ti síwájú ẹ má ṣe máa ti ọ̀rọ̀ tí síwájú ọ̀rọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́ni ẹ̀fá yóò wọ ọlọ́run dáadájú wọ ọlọ́run ọba ọba tí gbọ́rọ̀ ọba tó sì mọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ bẹ̀rẹ̀ lọ. ọlọ́ni mo fi ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ti máa gbé ohun yín ga lókè ohun ti àdébùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ ẹ gbọ́dọ̀ máa pariwo rẹ̀ gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí pariwo kálukú yìí sí pariwo lórí ara yìí ọlọ́wọ́n bá ní sẹ́yìn bá ti bẹ́ẹ̀ kó lè sí sẹ́yìn lè bàjẹ́ o sẹ́yìn ò sẹ́yìn mọ̀ pé sẹ́yìn ti bàjẹ́ ọlọ́wọ́n bá ti fi sẹ́yìn àtẹ̀yìn kọ̀ọ̀kan kọ́ bàjẹ́. bákan náà ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó tún gbé kalẹ̀ yìí pé ìjáde kódà kọjẹ́lẹ̀ kan ṣoṣo kó o ní àlà àti sẹ́lẹ̀ àti sọ́nà jáde kó lábẹ́ àti àtẹ́bí sọ̀rọ̀ náà àti sọ́nà àti tó ti kó fojú hàn ó sì ṣe ní fífi kúò lórí ẹsìn tí òsì lè méjì kúò nínú rẹ̀ yẹn ni pé gbogbo tá a bá ti ṣe tá a bá ti rí pé kò ní àlà tí ànẹ́bí sọ̀rọ̀ láti sílẹ̀ kódà kọ́ ọmọ tápẹ́rẹ́ ìlú kabẹ́ àti kó fojú hàn ní wíwọ́ tó sì jẹ́ pé kò sí iye méjì kúò nínú ẹsìn ọ̀dà ni irú ṣe sí gbogbo àtà jẹ́ mùsùlùmí ẹ káfúrasí agbègbè wa káfúrasí ara wa káfúrasí àdìsọ́kàn wa káfúra sí iṣẹ́ wa káfúra sí ìjọsìn wa ẹjẹ́ àfúra sí ìwà wa ẹjẹ́ àfúra sí ìbá àwọn èèyàn lò tọ́bí ti lè kó lábẹ́ ìlànà ti àlejò sọ́nà ní ìkó tiwọn kékeré tó fojú hàn ní ẹ̀dá kòtò ìtọ́lọ́ pápá ìdúró láwùjọ tá a wà tẹ́kí oríṣiríṣi bítàn òní bẹ nínú rẹ̀ tó ṣe pé ìròrí àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀lé káàkiri pẹ̀lú oríṣiríṣi àwọn ẹgbẹ́ tó ṣe pé pẹ̀lú inú àwùjọ. ẹ dákun torí tọ́lọ́ ọlọ́ọ̀ni kẹ́ ẹjẹ́ ká ti síwájú tàdébí sọ̀rọ̀ láàrin sọ́lá òun náà ni kẹ́ ẹjẹ́ ká ti síwájú. gbogbo ọjà máa ní ọba ti ṣe tọ́jẹ́ pé ṣe láàárín àwọn ìṣesí kan tó ti pọ́yà bá títọ́lọ́wọ́n bá àti tàdébí sọ̀rọ̀ láàrin sọ́lá nínú rẹ̀ tọ́tọ́tọ́ yẹ òun náà ni kọ́ yẹra fún ìṣesí yẹn kọ́ padà sí orí ìlànà tí àdébí sọ̀rọ̀ láàrin sọ́lá tó wá sí torí kò sẹ́ni tó lè mọ ìmọ̀nà tó tó ọba tó dá ìmọ̀nà kò sẹ́ni tó lè tọ́ka ẹni pé ìmọ̀nà lélẹ́yìn tó ju ẹni tí ọlọ́wọ́ ọba ìdíkan lápò ju ìmọ̀nà tó fi rán lọ. gbogbo àwọn tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí a máa gbé ọ̀rọ̀ wọn ìṣe wọn àti ọ̀rọ̀ àti gbogbo àwọn ìwà wọn a máa gbé sórí agbẹ́rin kí lọ́lọ́run sọ ní àdébọ̀ lẹ́yìn rẹ̀ báyìí kò sí àfọ̀mọ́kàtà fẹ́ fún yàn tí kì í bá ti fáwọn tí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá tọ́lọ́ ti fún gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà nínú wa lọ́wọ́ ti sàárà ẹ jẹ́ ká mọ̀ yìí pé ìlọjáde kúrò lábẹ́ ìtẹ̀lé ìjàlẹ̀ sọ̀tọ̀là kódà kọ́ jẹ́lẹ̀ ṣàtúntò àtúntò hàn ní o bẹ́ẹ̀ sì ní wọ́pọ̀ bẹ́ẹ̀ sì tún sí pé kò sí èméjì nínú rẹ̀ ni. eléyìí gàgà fúnra ara rẹ̀ ó tún lè sọ níbi ẹni tó ṣe pé ìgbàgbọ́ kúrò lára èèyàn kọ́lọ̀kọ́lọ̀ wà fún níbi ìgbàgbọ́ torí kọ́lọ̀ tí ọlá rẹ̀ gàdú lọ. ó sọ fún àdẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́nà wípé ọ̀tọ̀ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin nígbà tí ọlọ́run àtúntì tẹ̀lé bá sọ ìdájọ́ kan wọn tún wá máa ní ẹ̀sà kankan nínú ẹ̀mí wọn nínú ọ̀rọ̀ wọn. ẹni yóò sọ bí èsì ọlọ́run tọ́tẹ òjíṣẹ́ rẹ̀ látara pé tó ń rí nǹkan ní èrò yàtọ̀ sí tọ́lọ́run ó rí nǹkan ní èrò yàtọ̀ sí jàǹdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ibẹ̀ ìta àbá wa pàtùkọ̀ rẹ̀ fún mi nìyí ìtò lórí ẹgbẹ́ kaba ìtò pàtùkọ̀ rẹ̀ fún mi nìyí ìdí adarí jàmáà kaba ìtò pé wá lélẹ́yìn wọ́n wá lọ́ọ́ lò lẹ́ni tó jẹ́ pé ìyàbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lu ẹni bẹ́ẹ̀ ti tẹ lọ́wọ́ ẹni tó bá wá sí ọlọ́run tó tẹ òjíṣẹ́ rẹ̀ lu ẹni bẹ́ẹ̀ ti sọnù ní ìsọnù tó ti gbé ojú hàn sọ́rọ̀ sílẹ̀ àtìdáàbò ayàtà ẹ̀sìn lọ́nà ti sọ eléyìí bákan náà ọlọ́run tí ọlá rẹ̀ gàdúrà sọ pé rárá o wọn ò lè tí ì jẹ olùgbàgbọ́ òdodo títí fún òfin máa gba ìlé àtẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́jà sí adájọ́ níbi wàhálà tó lọ láàrin wọn lẹ́yìn náà wọn wá ní rí kankan wọn ò ní rí kínníkínní kan tàbí ìdọ̀tí kan tàbí ìrọ̀ àbúrò kan nínú ẹ̀mí wọn nínú ìdájọ́ tí wà nẹ́bí sọ́nà bá dá fún wa wọn ó sì wọ́jú sẹ́lẹ̀ pátá fún ìdájọ́ tí wà nẹ́bí sọ́nà bá fún wa sọ́tún nìta àyà sixty five ọlọ́run ọba ìlú ìfẹ́ láti sọ eléyìí. èdè pé tí wọ́n bá sọ fún wa pé ọlọ́run sọ báyìí tàbí àtẹ́lẹ́ sọ lọ́la àti sọ báyìí àti sọ pé àbàbà wa ti báyìí tàbí àbẹ́ ẹ̀jẹ̀ wa sọ báyìí àbí irú wa sọ báyìí adarí ibi báyìí lọ sọ báyìí nígbà tó ti jẹ́ pé lọ́sọ àti tọ́lọ́run agbára àti tàbí sọ lọ́la àti náà agbára. ipò tó àti ojú hàn gidi ni ti gbogbo olùgbàgbọ́ òdodo ọ̀sọ̀rọ̀ àpò eléyìí eléyìí ni àdéhùn tó bá ọ̀pọ̀lọpọ̀ lónìí pàápàá jùlọ gbogbo ẹtù tí yóò tún máa ṣàfihàn súnà lọ lára rẹ̀ tó jẹ́ pé ìrù rí àwọn kan ọ̀nà ni ọmọ mi tó ìgbésí ayé rẹ̀ ọlọ́wọ́n bá kọ́dà kọ́lẹ̀ ẹ̀mí àtẹnukọ̀ ká kó bí irú aburú yìí mọ́mọ́ ìgbọ̀ngàn rí mú jáde kọ́lẹ̀ nípa bá akẹ́wọ́n ló sọ wọ́n dáadáa tí òjíṣẹ́ ọlọ́sán náà máa wà ní oṣù náà sọ pé gbogbo yín lẹ́ wà nìjẹ́ náà ìyàfẹ́ tọ́ba ló wọ̀ wọ́ ẹni tọ́ba pọ̀ tó ló wọ̀ wà nìjẹ́ náà nìkan yóò ní wà nìjẹ́ náà wọ́n nílẹ̀ àtẹ́bí sọ̀rọ̀ àtẹ́là nígbà tí èsì torí èèyàn burú tani ọ̀wà rí àtijọ́ náà pẹ̀lú ròyìn tó ròyìn kọ́ lọ́wọ́ báyìí lẹ́gbẹ̀rẹ́ ròyìn àtijọ́ náà yìí àti ròyìn tí wọn náà fi ròyìn bí àtijọ́ ti fún wa yìí sẹ́ni tó ti wá ẹni bí ọwọ́ àlìjọ́nà ẹni yòówù tó bá ṣẹ̀ mí yóò tẹ̀lé àṣẹ mi ìlú ẹni bẹ́ẹ̀ ti kọ̀ fún ọwọ́ àlìjọ́nà ah, lọ́wọ́ àpọ̀tù eléyìí nínú àwùjọ tẹ̀lé àtẹnukọ̀ kan tá a wà lónìí. ilé ìlọ́pọ̀ nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nínú àwọn tó ṣe yí pé ẹ máa rí wọn wọ́n máa ra kàdíjọ́ náà lọ́wọ́ bá pẹ̀lú ọ̀rọ̀ wọn pẹ́ ìpè wọn pọ̀ láti fi wọn jẹ ẹni àdíjọ́ náà kọ́nà kọ́lẹ̀ ẹni àtẹnukọ̀ kan wà. kúrò níbi ẹni tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ yọ gbogbo àtàjẹ́ mùsùlùmí káwá ìsọ́ra kó o níbi máa ta síkù nípa nípa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn àtàjẹ́ mùsùlùmí àdéjájú àdúgbò lọ mà wípé inú tó pa dandan lórí gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí òun náà ní ká mọ ipò òun tí wọn àpẹẹlẹ àyẹsí tí Ọlọ́run ọba ìdíkẹ lájú òṣìṣẹ́ rẹ̀ sí sallallahu alaihi wasallam láì ní ìdí àti àpapọ̀ fún ànẹ́bí sọ̀rọ̀ àìsọ̀rọ̀ táàsì ní kó àbùkù bá ànẹ́bí sọ̀rọ̀ nínú wọ rẹ̀ táàsì ní ti àti ìlú nípa rẹ̀ pàápàá jùlọ nípa ìfẹ́ rẹ̀ torí pé ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú kan nínú àwọn ẹrú Ọlọ́run ọba òjíṣẹ́ kan ló sì jẹ́ nínú gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tọ́lá sórí ilé ayé ó sì ní àwọn ẹ̀sà ó ní àwọn ìwà ó ní àwọn àyè tí tọ́lọ́run ọba ìlẹ́gbẹ́ lọ́kùn tó fi tayọ gbogbo àwọn ẹ̀dá yòókù nínú gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́sọ́lọ́lá àdìsílẹ̀ kúò láàlà kọjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ni kò sí kúò láàlà kọjẹ́ ẹrú fún ọlọ́run bá gbogbo àgbáláyé gẹ́gẹ́ bó ti jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sọ nípa rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ nínú áyà ọlọ́run ọba ìlẹ́fẹ́ láti gbé ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí áyà tó ṣùgbọ́n tọ́lọ̀ fi ní kí n jù yín lọ òun náà ní iṣẹ́ sánmà iṣẹ́ sánmà tọ́lọ̀ ọba ìrètí ọlá tí wọ́n rántí ní pẹ̀lú pẹ̀lú alágàtà malaku Jibril alayhi salatu wassalam toríje eré yàtẹ́bì sallallahu alaihi ẹrú kan ẹrú ọlọ́run ní òtítẹ́ kan nínú àwọn òtítẹ́ ọlọ́run ọba ní fún ní àwọn nǹkan tó fi tayọ tiwa nínú ìjọba ẹ̀dẹ́ ènìyàn tí ó sì kọ̀ fánẹ́bí láti máa jẹ́ abara àtẹ̀rù fún ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ gàdúrà. òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láàrin si kìí ṣe ọlọ́run ọba kẹta máa kìí jẹ ẹlẹ́dàá kẹta máa ń lò rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ti sọnù nínú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kàlá gbogbo yìí àwọn tó ṣe yí pé apá kan ọba ọlá nínú àwọn ìjọsìn rẹ̀ wọ́n rẹ̀ lọ́ba àdẹ́kùn sọ́nà apá kan àwọn ẹ̀sà tó ní í ṣe pẹ̀lú lẹ́ni tó ṣe yí pé wọ́n ti sọ di ọlọ́run ọba ìrètí ọlá lẹ́ni tó ṣe pé nùsẹ̀ sí wọn wọ́n ń tọrọ lọ́wọ́ ànábì yàtọ̀ sí ọlọ́run ọba tẹ̀ ká máa tọrọ lọ́wọ́ rẹ̀ wọ́n ń wá àánú pẹ̀lú ànábì kí ànábì ní kọ́sánú àwọn tó sì jẹ́ kọ́ lọ́wọ́ ọba lọ́tọ́lọ́ yẹ ká máa wá ní aláàánú wọ́n tún fi ànẹ́bì nípa ẹ̀sùn nígbà tí mo sì bàbá ṣẹlẹ̀ bákan náà wọ́n tún fi ànẹ́bì kalẹ̀ ẹ̀ gbogbo ìmọ̀ ọ̀rọ̀ pátá wọ́n ti sílẹ̀ ní bí wọ́n ti báyá ìbànújẹ́ bákan náà wọ́n ti ní olùkúnlọ́wọ́ olùrànlọ́wọ́ nígbà tí àwọn ewu ìgbà nígbà tó bá ṣẹlẹ̀. ìṣesí táwọn wọ̀nyí ṣe ọmọ tí wọ́n ní àti ìtọ́ lágbára ọ̀ nípa ẹ̀dùn Muhammad sallallahu alaihi wasallam sí ọ̀dọ̀ ọlọ́run. bákan náà ó ti tóbi púpọ̀ jù ní ìgboro kó tí wọ́n fi àtẹ́bí sallallahu alaihi wasallam ẹgbẹ́ ọlọ́run ọba tí ọlá kìí kúkú sọlọ táàmà kìí sọba tó dá sọmọ gbogbo nǹkan táàmà bèrò rẹ kìí ṣẹni tí ìsìnkú ayé àbàtújẹ kìí sùn tó ṣe yí òun ló lè là wá nínú gbogbo ìṣòro tó ṣe bá wa ọlọ́run nìkan ṣoṣo lórí gbogbo àwọn wọ̀nyí gbadawùjọ tá a wà lónìí gbogbo àná ọmọ ìgbé gbogbo tá a sọ yìí ti ṣẹlẹ̀ nìyẹn àwọn kan ní wọn sọ pé yàrá ọ̀sùn lọ́mọ ó ti nìyẹn nìyẹn àwọn kan ní wọn ti gbé nǹkan míì náà lẹ́yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà gbogbo àwọn kan wọ̀nyẹn ṣe kó kálukú wa káwọ̀ yìí anabi sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀sán nínú hadith ètí ìmáàmù Bukhari rahimahullah ta'ala gbé jáde nínú hadith àfàwà ẹ̀mọ́ ọlọ́kọ̀ọ́ba ni yọ̀ọ́ sí wọn. wọ́n ní òjijì ọlọ́sọ̀rọ̀ àrísọ́nà sọ pé ẹ má pàmí lápapọ̀ ẹ má yìí láyé koro gẹ́gẹ́ bí àwọn nasọ́rọ́ ti yìí sọ ọmọ Mariam láyé koro dáadájú èmi Muhammad ẹ̀wọ̀n ọlọ́run ọba ni mo sì ṣe ẹ bá fẹ́ yìn ṣe ẹ fẹ́ kì í ní mẹ́sàn-án lórí ìdí òwú ẹ sá sọ ibi ẹ̀wọ̀ ọlọ́run àtúnṣe rẹ̀ bí àdébísọ̀ ńlá àti sọ kí wàá ní pàápàá yìí fi ànẹ́bí ta lè fi ànẹ́bí sọ̀rọ̀ láàrin ẹ̀rí fi ànẹ́bí àrí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ó borí gbogbo ìfẹ́ pátápátá ó ti ga ó ti kòrò ó ti lékè lórí gbogbo ìfẹ́ mi agbọ́dọ̀ ní ìṣẹ̀lẹ̀ jẹ̀mí wa lọ àti dúkìá wa àtọmọ wa gẹ́gẹ́ bí ìmáàmù ìgbòkọ́lẹ̀ àti mùsùlùmí ṣe mú jáde nínú ẹnì kọ̀ọ̀kan yóò ṣe sí ìjọ olùgbàgbọ́ òdodo títẹ̀mí àdéhùn náà fi jẹ́ni tí ó nífẹ̀ẹ́ sí ju ọmọ rẹ̀ lọ ju bàbá rẹ̀ lọ àti gbogbo àwọn èèyàn tó ti gbé bẹ lórílẹ̀ ayé ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo tá láti ní ìjà lẹ́sùn sọ́dọ̀ ìdájọ́ tí ọmọ pé wá fún wa òun náà ní bí a máa tẹ̀lé súnà níbi sọ̀rọ̀ náà àdìsọ́lọ̀ a sì dúró níbi ìlànà níbi sọ̀rọ̀ náà àdìsọ́lọ̀ pàápàá jùlọ ní agbègbè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti sọ̀rọ̀ lágbègbè lẹ́tí wọ́n lérò ní táyì màkà àti kíárù lọ́dọ̀ wọn pé dáadájú àti ìdí ànẹ́bí sọ̀rọ̀ máa rí sọ́dọ̀ wọ́n ní ó ti kára ró lórí pé ìmọ̀ tún kọrin nípa ìwà ànẹ́bí ìmọ̀ tún kọrin nípa ìṣesí ìta ànẹ́bí sọ̀rọ̀ àti sọ́dọ̀ àti ìmọ̀ gbé àwọn ayẹyẹ oríṣiríṣi ìmọ̀ gbé wọn dìde nígbà tí wọ́n sọ pé ṣe ayẹyẹ ìrántí ibi ànẹ́bí wa Muhammad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n làwọn ń ṣe ní àwọn àsìkò kan onígbèdéke ní àwọn pọ̀pọ̀ títí kan wọ́n làwọn ń ṣe eléyìí gbogbo ẹni yòówù tí ọba bá wọn ṣe eléyìí tí ọba wọn ṣe wọlé àti àwọn nǹkan míì tí wọ́n máa ń ṣe ní tí wọ́n fi ń ṣàfihàn lọ báyìí àdébí káwọn fi nígbà nẹ́ẹ̀tì sọ́dọ̀ ẹni tí ọba ti bá wọn ṣe ìṣe ni wọ́n sọ ìpèrú ẹni bẹ́ẹ̀ kó ìyá nẹ́ẹ̀tì wà mọ̀ sọ̀rọ̀ láàrin sọ́dọ̀ iṣẹ́ wọn tí wọ́n ṣe yìí ó ti tó ní àbùkù lọ́bí ká nẹ́ẹ̀tì sọ̀rọ̀ láàrin sọ́dọ̀ pẹ̀lú pé ọjọ́ ọbí àtẹ́lẹ̀ òun náà lásán òun náà ni wọ́n ti gbogbo gbòǹtálẹ̀ tó sọ́nà fìkàlẹ̀ fìkà ṣe ọ̀pọ̀ aláṣẹ títẹ̀lé rẹ̀ wọ́n ti gbèjù sílẹ̀ irú eléyìí wọ́n ti yẹ ìpẹ̀dí ìkábùkù bá nẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́nà fún láàyè tó ṣe pé wọ́n rántí àdébí sọ̀rọ̀ àdébí lásìkò tó kéré wọ́n ti gbàgbé àdébí sọ̀rọ̀ lásìkò tó pọ̀ eléyìí gangan ni àdáparọ́ wọn àti gbogbo àwọn ẹ̀rọ ńlá tó ṣe pé wọ́n lè má nẹ́bí nípa ìjánu sọ̀rọ̀ yìí fáwọn níbi àdébí Muhammad sallallahu alaihi wasallam ọmọ ti pọ̀ o ṣe fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí. nítorí pé tí o fi dá òun náà ni wọ́n máa ti àǹfààní nípa ọ̀pọ̀lọpọ̀ níbi ìtàn ìgbésí ayé àdéjọ Muhammad sallallahu alaihi wasallam láwọn ìtàn tó léke ìkà tó lágbára púpọ̀ tó ga tí àdébí sallallahu alaihi wasallam kalẹ̀ fún gbogbo àgbáńlá ayé. látara bẹ́ẹ̀ káwọn náà ò lè fi tún ìrìn ìgbésí ayé wọn ṣe lórí wípé kó lè máa rìn lórí ìlànà ọlọ́run ọba tó wà ní ọlọ́run àti lórí ìlànà sunnah nípa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sì lè jáwọ́ kó níbi gbogbo ẹ̀sìn àti àwọn àdádálẹ̀ wọ́n sì lè nu ẹ̀mí ara wọn ní ìtẹ̀lé àtẹ́lẹ̀ sọlọ́lá àṣẹlá nípa súnà nípa àbùkàtàṣẹlá àti ìtàn ìgbésí ayé àṣẹlá wọ́n wá lè parakọ̀ wọ́n lè gbáríjọ lórí eléyìí tí ọkàn wọn kò lè di tí ọ̀bàrà wọn rẹ̀ tí ó sì tó papọ̀ wọ́n lè wá máa ṣiṣẹ́ pẹ̀lú eléyìí ní gbogbo ìgbésí ayé wọn gẹ́gẹ́ bó ti jẹ́ pé eléyìí òun náà ní tọ́ lọ sọ́pọ̀ nínú ìgbésí sì fún ọjà ìrè síwájú yàtọ̀ sí ìgbésí ayé àwọn oníbídí aládàdálẹ̀ tí wọ́n bẹ̀ láwùjọ lónìí. gbogbo àtàjẹ́ mùsùlùmí kóòrùbá ti sọ́nà ti lẹ́yìn àhìlì Islam sọ́nà máa ti dàjòjì púpọ̀ sọ́nà ó ti jẹ́ àjòjì púpọ̀ láàárín gbogbo àwọn tó ti ń gbé àjẹ́ mùsùlùmí iná àwùjọ tá a wà lónìí gbogbo àtàjẹ́ àlùfáà Islam ẹ jẹ́ ká lọ mọ̀ pé nígbà tá a wà nínú àsìkò tá a wà yìí ó le koko púpọ̀ ìjà àjèjì súnà láwùjọ ó di nǹkan tó ṣe kó le ní orílẹ̀ Islam ó le láàrin àwọn tá a tún jẹ́ mùsùlùmí wà ní púpọ̀ bẹ́ẹ̀ ni súnà ní sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ó di nǹkan tó ṣe pé gbogbo àwọn ìlànà rẹ̀ gbogbo àwọn ọ̀nà rẹ̀ ṣé ìyá gbà tí fi súnà ó di tọ́fẹ́ máa parẹ́ nínú àwùjọ bẹ́ẹ̀ sì ni súnà níbi sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ó di táwọn èèyàn fẹ́ máa lé kúrò lórílẹ̀ ayé lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn àyè tó sì jẹ́ pé gbogbo ẹni tí ká ti súnà báyìí àwọn èèyàn ti sọ wọ́n dẹni àbùkù wọ́n sọ wọ́n dẹni ilẹ̀ wọ́n sọ wọ́n dẹni ìyẹpẹrẹ. wọn ò ní àpẹẹrẹ kan kọfẹ ti kó ní súnà ẹtí èso ní súnà ẹtí ìjàpá ẹtí sọmọ máa ń sẹlẹ làwọn èèyàn gbé ìgbó wọn sì gbé àpẹẹrẹ fún ní gbogbo ìgbà ní gbogbo àyè. ilé ìgbà ọba yẹn tó jẹ púpọ̀ o láyé tó ṣe ike súnà yìí wọ́n ṣe ń tẹ̀rí nínú èrò tiwọn wọ́n wá fi àwọn àti àwọn àdádálẹ̀ àti àwọn ẹ̀ṣẹ̀ àti ìwà kòkí òun lọ́ fi ń rọ́pò sí ààyè súnà àti àlẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam òun ti bẹ́ẹ̀ ọ̀pọ̀ àjàdá lórí ẹ̀tọ́jẹ́ mùsùlùmí èyí tó ti pé ń wá ẹ̀sán ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ tó ti ń báyà ìyá ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ bọ́yá àti ìdí súnà àlẹ́bí sallallahu alayhi wa sallam wọ ó dàbí gbogbo àwọn àyè èèyàn ti bẹ láyé wọn bá gbé súnà náà jù sílẹ̀ fún wọn òdìbò òdì súnà náà ó sì máa gbé súnà náà ga nínú gbèsè ayé rẹ̀ nínú ìlànà rẹ̀ nínú gbogbo ètò rẹ̀ ó dàbí èèyàn sọ súnà di nǹkan tó ti pọ́ǹtọ̀ tí òwúlò tí ò níye lórí bákan náà ó sì máa kó yìí àpẹẹlẹ àyẹ ọmọ àkóbá súnà ó dàbá àwọn èèyàn bá ti jẹ pẹrẹ rẹ ìgbé eléyìí òun náà ní ọ̀nà tọ́jú ọ̀nà àwọn olùgbàgbọ́ òdodo wọn jẹ ìrè tó ṣe pé wọn ti lè kọjá lọ. ìyapa súnà nípa ọ̀pọ̀lọpọ̀ àdìsọ́nà oríṣiríṣi ìfìjìnà àbúrò òun náà ni máa ń kó wọlé bẹ́ẹ̀ náà sì oríṣiríṣi yẹlẹ́tẹ̀léro òun náà ni ìyapa súnà àdìsọ́nà máa ń fà wọlé yọ́ọ́ máa jẹ́ oríṣiríṣi ìyàfóyà láyé àti ní tọba wa lọ jẹ pé ìyapa súnà níbi sallallahu alaihi wasallam yóò ṣe sábà bí téyò tó sinú fìtínà téyò sì tòsí rí ìyá ẹlẹ́sẹ̀ lérò láyé àti láti fi àmà tọ́jẹ́ pé sí ìyapa súnà níbi sọlá tọba jẹ pé náà lélẹ́ yìí báwo wá la ti fẹ́ máa ra kàn fún àdìgún máa wà ìsìlámù lónìí báwo la ti kọ́ nínú fìtínà tí oníkàlùkù wà nínú rẹ̀ báwo la ti fẹ́ là nínú ìyá ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ètò ti gbé ọbẹ̀ fẹ́ tọ́ba ní àpapọ̀ báwo lèmi àtẹnìkọ̀ kan wá báwo ló ti fẹ́ jẹ́ pé a sọra fún ìyapa sí ìlànà lẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam sáà ní máa yapa àti ọlọ́run sáà ní máa yapa àti àlẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam ìdí wípé oníkálukú wa àti máa pàdé àyàtúkọjẹ níbi sunna àlẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam gbàgbọ́ tilẹ̀ jẹ́ pé láwùjọ tá lónìí pípàdé wa níbi súnà lórí tá a wà bẹ́yìn èèyàn tá fẹ́rẹ́ kékeré òun náà láàmú abá nínú rẹ̀ àwọn èèyàn tá fẹ́rẹ́ kékeré tá a tún wì náà ẹ̀sùn tó wá di súnà yẹn mú dáadáa náà ọ̀lẹ ìlú máa hàn ó tún wá kéré jọjọ ẹ̀sà nínú tiwọn náà òun náà ló mú adé sọ́nà mọ́ ẹ màrí ọ̀pọ̀lọpọ̀ kí n ṣe súnà díẹ̀ bàbá dáwù di onísúnà ẹrù ojú ẹ̀ tí ó yẹ kí èmi gẹ́gẹ́ bí onísúnà bàbá tó ti jẹ́ àjọ oníbídíà ẹrù pé ìṣèṣe oníbídíà aṣọ oníbídíà ìwọ oníbídíà ìṣèṣe ara wọn fa inna lillahi wa inna ilayhi raji'un aburú ńlá ni léyìí tó ní kálukú wa rí ìlú àwùjọ tó ti máa wà ọlọ́run ọba kó dáhùn kọ́ńlá ìdáná ẹ̀fọ́ máa bò níbi aburú ẹ̀tọ́ bá fẹ́ jẹ́ onísúnà kó ṣe súnà rẹ̀ káyà ó hàn bí ẹ̀ bá fẹ́ ṣe bíjà kó ṣe bíjà rẹ̀ káyà ó hàn Kama tó ní sunna lélẹ́ yìí ọ̀yàtọ̀ tó níbi yà bá a bá tiẹ̀ kéré ló kà àpọ́nlé ìṣòkú àti ẹ̀yẹ òun náà ni ọmọ jẹ́ tó ní sunna gbogbo àwùjọ tí wọ́n bá wà lókè ìgbà tó ní sunna bá ti fi ìlànà náà gẹ́gẹ́ bí anẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam kò fi ìlànà náà kalẹ̀ fún wa. ẹ jẹ́ káwọ yẹ o ní ìtẹ̀mí gbogbo àti ajẹ́ mùsùlùmí lónìí a rí i pé nínú rẹ̀ a rí i pé lótìtọ́ lódodo ìdí jẹ́ òtítọ́ òtítọ́ faramọ́ fọ́pọ̀lọpọ̀ láwùjọ kò sí àsọtù nínú rẹ̀ nínú ọ̀rọ̀ tá a sọ yìí. torí bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí wọ́n ti kúrú wọ́n ti fowó yẹpẹrẹ mú àwọn ìlànà ẹ̀sìn àtẹ́gbọ̀ àbùsùnlá bí ẹ̀sìn tó dúró déédéé. bákan náà ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ẹ̀sìn wọ́n sì ti sọ ní nǹkan tó ṣe mí tí ọ̀wá sí ìmúlò àti ìmúṣẹ nínú ìgbésí ayé. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹ̀kọ́ ti sábà mú wá ó ti di táwọn yẹn fi hápára nínú àwùjọ lónìí. wọ́n wá rìn lórí agbárin àwọn ọ̀tá ẹ̀sìn ní ìgbésẹ̀ kan ní ìgbésẹ̀ kejì ní àtẹlẹwọ́ kan ní àtẹlẹwọ́ kejì ní ìgbọ̀n sí ìgbọ̀n báwọn yẹn tí wọ́n ti ṣe kí ni ìbọn sẹ́rìn lórí ìlànà àwọn ọ̀tá náà lélẹ́yìn. jẹ́ kí wàá ṣe bí àdìmọ́mẹ́ ìsìláàmù lónìí ó ti dẹni yẹpẹrẹ ó ti dẹni tó wà lẹ́yìn ó ti dìbò yẹpẹrẹ mú àdìsọ́kà tọ́lá láàbíà àti àdìsọ́kà tó wà tó ti bẹ́ẹ̀ àwọn èsì tẹ̀ ṣùgbọ́n àdìsọ́kà ti ọba tó fi rán àdìsọ́ sílẹ̀ àdìsọ́kà ti ọlọ́wọ́ ọba tó fi sẹ́nà àdìsọ́ sílẹ̀ iṣẹ́ yẹn sáré bí fún wa lọ́jà àdìsọ́kà tó lálàáfíà ìjà amúlò àwọn èèyàn òmúlò ọ̀sọ̀ ní táwọn ẹ̀sìn láwùjọ lónìí. ǹjẹ́ kí wá ṣe pé àlékún mọ́ ìsìláàmù lónìí ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ àti àwọn àlù olóṣìfọ́gá láàrin wọn tí ò tiẹ̀ bẹ́ẹ̀ látàkù nínú àwùjọ lónìí. ǹjẹ́ kí wá ṣe pé ìbàjẹ́ àti títí kúrò nínú ẹ̀sìn òun náà ní kẹtọ́ hàn láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin nínú àwùjọ lónìí sílẹ̀ kó ti ṣe rí kó ṣe rí nìyẹn jẹ́ kí ewa ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́bì tó tóbi àwọn ẹ̀ṣẹ̀ nílánílá èyí tó ṣe wípé ọlágbára tí máa fa ìbínú ọlọ́wọ́n ọba ilé ti ọlá ṣé kì í ṣe wípé náà lọ́wọ́ di fọ́nfọ́n ká láàrin gbogbo àwùjọ mùsùlùmí lónìí ṣé kì í ṣe pé gbogbo àwọn ọ̀dọ́ tá a jọ́dọ̀ mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ wá ti sọnù kúrò níbi ìlànà ti àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ ni wọ́n ti ti kó ìdíwọ́ bá wa wọ́n ti kó ìdíwọ́ bá wa àwa náà wá rójú láyè pẹ̀lú ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tí ò ló sunwọ̀n ọ̀rọ̀ ẹ̀dá ní ìfọyàtọ̀ sí ìjà lẹ́nu sọ̀lá àlẹ́sọ́là àti wá kó ìtàjẹ pẹ̀lú ìṣesí yìí àwọn iṣẹ́ burúkú tí ọ̀dà àti gba ẹ̀san pẹ̀lú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí àwọn àjẹ tó ṣe yí pé ìfẹ́ wọn wọn fi máa tẹ́lómi tó yàtọ̀ sọ́nà wọn báyìí lẹ́sẹ̀ ọ̀la gbogbo èròǹgbà wọn pátá ọ̀yà pàṣẹ ọlọ́run bákan náà ọ̀yà pàṣẹ sọ́nà àti àdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa ala alihi wa ṣé kí wá sí pé ó ti wá fọ́nká láàrin gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin mùsùlùmí lónìí ní nǹkan tó ti wáyà pàṣẹ súnà àdébò àbùsàmbàd sọlọ́lá àdébòsàmbàd súnà sí àdébòsàmbàd òjíṣẹ́ tó náà ọba sàlẹ́sà tó jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ súnà rẹ̀ tó ń wá tí kì ti pé ìyapa rẹ̀ níbẹ̀ lára àwọn olùyọ́nù. tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìmúra ìhànà ìmúra kí múra òun náà ni wọ́n múra ní àwọn ìmúra tó ti fi yọmọ fọ ojú ọkùnrin wọ́n sọ́dọ̀ wọn ní àwọn ìmúra tó ti fi yọmọ fọ kìkínà nǹkan àwùjọ tó ti fi ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí ní àwọn obìnrin mùsùlùmá tó ti gbé ìmúra rẹ̀ gan níṣẹ́ ni yóò wọ aṣọ tá a tó ti fún wọn lára aṣọ gbogbo lẹlòmí wọ ẹlòmí yóò tún wá sọ gbogbo ojú rẹ yóò pa gbogbo ẹ tètè tún máa kán dúdú síbi ètè rẹ ẹlòmí yóò tún fa ìdá mẹ́ta mẹ́ta sísàlẹ̀ àgbọn ẹlòmí yóò ti fà á yóò kéétì rẹ kódà ìlú wa ti mú ó tún wá gbé chéènì sí chéènì tó gbé sí báyìí chéènì tó tún wà mí lọ́pọ̀lọpọ̀ báyìí ó ti ń gbé àmọ́ fáyà lórí rẹ̀ gan wípé tí ìjàmbá lọ dẹ òun àtẹnikẹ́kọ̀ọ́ pẹ́rẹ́ àtẹnikẹ́ni yóò ti mú ti wà sẹ́mi pé tó bá fa chéènì yẹn báyìí wàhálà ti ń lò sílẹ̀ sí ìgbésí ayé rẹ̀ ìbọn tó bá jẹ́ pé ti bẹ́ẹ̀ ṣe eléyìí tó wá bẹ́ẹ̀ ṣe lọ́sọ̀ọ́ o láti ṣe láwùjọ ayé mùsùlùmí nígbà tó o bá wà lórí ọkọ rẹ nìkan lọ́ọ́ máa sí ojú ìkálẹ̀ ọkọ̀ máa rí eléyìí tí ó máa jẹ́ ẹwà lọ́dọ̀ rẹ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọkọ rẹ ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ṣé gbé ìṣe ni mo bójú wọn wọn tún wà lọ́dún ẹ̀sẹ̀ ni wọ́n dá o ẹ̀ṣẹ̀ ńlá ni ìwọ náà ti gbàgbọ́ bá torí pé gbogbo iṣẹ́ téèyàn bá ti ń ṣe téèyàn ń lò láti máa ń fajú ọkùnrin mọ́tò ọkùnrin kì í tẹ́lẹ̀ tọ́ wa láti wá dá fìtínà kalẹ̀ nínú àwùjọ àbùrù ńlá lélẹ́yìí ẹsẹ̀ tí wọ́n sì máa kọ́ kalẹ̀ rẹ̀ tọ́ba sí ilé ìdílé àwùjọ. Òdìdí ilé yẹn yóò fi yẹ sọ́ra fún gbogbo àwọn ẹ̀sẹ̀ tí wọ́n yẹ ya sọ́ra fún. Ọ̀pọ̀lọpọ̀ míì níbi tòṣí ètò òkè rẹ̀ báyìí yóò wá lọ sákẹ́tẹ́ títí sí i torí kọ́ fẹ́ fi jọ obìnrin kan tó jẹ́ òṣèré kan náà àwọn òṣèré orí ìtàgé nínú àwùjọ tá a wà lónìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan ti ń ṣe nìyẹn o obìnrin míì wọn ò bí nǹkan tuntun mọ nísàlẹ̀ níbi òsè òkè rẹ̀ wọn ò bí máa o wọn ti ń ṣe tọ́jú yẹn lèlùbí ti lọ sí ọwọ́ àti olóko yọmọ pé ẹwà lọ́ máa jẹ́ ìdíkòwùjọ òṣèré kan nínú àwọn òṣèré burúkú tó ti fún ọ ṣé kìí ṣe pé ibi dẹ́ẹ̀tì máa orúkọ àpọ̀mọ́kùnrin dẹ́ẹ̀tì máa dàpọ̀ pọ̀mọ́kùnrin láwùjọ ṣé kìí ṣe tó bẹ̀bẹ̀ lẹ́wà ni tó fi ẹ̀sìn ọlọ́run ọba ìlú ọlá tó ṣe léèwọ̀ ibi tọkùnrin ó sì máa dàpọ̀ pọ̀mọ́bìnrin tàbí tóbìnrin náà sì máa orúkọ àpọ̀mọ́kùnrin. bákan náà ṣé kìí ṣe ibi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ṣé kìí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàyè kan lẹ́yìn kan pẹ̀lú ọkùnrin kan tọ́lọ́run ọba ìlú ọlá tó ṣe léèwọ̀ fún wa gbogbo àwọn àgbà tó bá lè jọ mọ òbí náà tí ó sì kó ìwà ọ̀la ti lò fi ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó ti kọ́kọ́ ti wá wa ní sọ̀rọ̀ kúrò níbẹ̀ ojú tí ọba ní jẹ́ kí ìlú jẹ́ ẹni tí ọmọ ti ju òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó ti wá ìgbà tẹ̀lé kọ̀ọ̀kan wa ó ti wá ní sọ̀rọ̀ kúrò níbi gbogbo tí jẹ́ àbúrò báyìí báyìí báyìí bima fihi الحمد لله والصلاة والسلام على رسول الله صفة الإيمان اتقوا الله تبارك وتعالى واعلموا أن لسنة المطهرة اليوم ما يدافع عنها ويتمسك بها ومن يتبع أوامرها ويجتنب نواهيها إن لم تكونوا أنتم يا أمة الإسلام ويا أتباع رسول الله صلى الله عليه وآله وسلم أنتم خير من يقوم بذلك من البدع والمعاصي التي شربت أعناقها من لها يقضي عليها ويخالفها ويحذر منها ويهجر أهلها ويبغض ويبغضهم إن لم تكونوا أنتم يا أمة الإسلام خير من يقوم بذلك ọpẹ́ ní fún Ọlọ́run ọba ìṣẹ Ọlọ́run àti ìgbẹrẹ fún ọba nẹbi sọlọ láàrin sọlọ gbogbo ata jẹrù sí Ọlọ́run ẹtí ká lọmọ ìgbé tani tó wà fún sunna nẹbi sọlọ lẹni tó wọn dábò fún sunna náà táwa lẹni náà tí ó ti rọ mọ okùn sunna nẹbi wà fún sọlọ àti sọlọ tí ó ti máa tẹlẹ àti sunna mu wa tani ẹni náà tó ti pé yóò jìnnà tí gbogbo tí sunna ti kọ fún wa yóò jìnnà tí gbogbo tí sunna kọ fún wa nínú àwùjọ tí ọba jẹ ìṣẹjẹ ìfúnmọ ìsìlámù yìí tí ọba jẹ ìṣẹjẹ ìfúnmọ ìsìlámù yìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé súnà ní sọ́sọ́lá tẹ́ ẹ jẹ́ ọmọlẹ́yìn àní sọ́sọ́lá ẹ̀yin gangan lẹ́nu tó lóore jù lẹ́nu lè dìde pẹ̀lú tá a sọ yìí. bákan náà ta lẹ́nu tó ṣe pé yọ wà fún àwọn bídà àwọn bídà àti àwọn àdádálẹ̀ àti àwọn ẹsẹ̀ ètò ti pé ọrùn rẹ̀ ti dàgbà sókè talẹni tó ń bẹ fúnlẹ tó ti pé òun ni ọ̀pá òun ti ọ̀pá rẹ nínú àwùjọ talẹni náà tó fẹ́ tó fẹ́ yapa rẹ̀ tààlẹ̀ nínú àtọ́fẹ́ máa wá àwọn èèyàn ní sọ́ra kó níbi gbogbo tí jẹmọ́ ẹ̀sìn àti àdádálẹ̀ tí ó sì máa yan àwọn ẹni rẹ̀ lódì tí ó sì kó lè àwọn tí ó bínú wọn tí kì í bá èyí náà èyí náà ni ẹ̀yà ìfúnmọ́ Islam pàápàá àti ẹ̀yìn tẹ jẹ́ ẹni tẹ̀ tẹ̀lé ládàá ní sọ́dà ẹ̀yìn gangan lẹ tó jẹ́ tó lóore lẹ tó lè jùlọ ọmọ ilé yìí. ọlọ́run bá bẹ́ẹ̀ bọ́lọ̀ dákú fún mi àtẹnì kọ̀ọ̀kan wa tẹ́kọ̀ọ́ gẹ́ dáadáa kó sì rọrùn àti rọra àti dáadáa rẹ̀ kí ọlọ́run bá kó sí mi àtẹnì kọ̀ọ̀kan wa gbogbo ata àjẹrùsí ọlọ́wọ́ ọba ìdíjọ́ la ẹjẹ́ ká lọ́mọ ìgbé dáadájú àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ṣe ló ní àwọn ìwọ̀ ní wa lórí o gbogbo ata àjẹrùsí ọlọ́wọ́ kábáyọ̀ ọlọ́wọ́ ọba ìdíjọ́ la lórí ìwọ̀ tí alẹ́ sọ́lá tó nílé wa lórí láti lọ ọmọ ìgbé ètò fi lóore jù nínú ọ̀rọ̀ òun náà ti tira ọlọ́ bákan náà ètò fi lóore jù nínú ìmọ̀nà òun ìmọ̀nà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ètò burúkú nínú àwọn àlámọ̀rí táwọn yẹn pé wọnú ẹ̀sìn oníkan tuntun tuntun tí ò sínú ẹ̀sìn táwọn yẹn mú wọnú rẹ̀ nǹkan tuntun nínú ẹ̀sìn àdádálẹ̀ ni o gbogbo àdádálẹ̀ rẹ̀ àrùn ní gbogbo rẹ̀ kọ́nà dákúkọ́ sọ èmi àtẹnìkọ̀ kan wa kó níbi gbogbo tí ń jẹ́ àrùn àti àdádálẹ̀ bákan náà ká lọ ọmọ kọ́nà kọ́kọ́ èmi àtẹnìkọ̀ kan wa ìgbé dáadáa ti wà níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam lórí wa ìwọ tó tóbi tó ní tí ò sí ìwọ tó bá lẹ́yìn ìwọ tọ́lọ́wọ́ bá ti ọlá rẹ̀ gàdú lọ. ọ̀pá dandan lé wa lórí ká nígbà kan tí àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ká sì máa yọ́nú tí ànẹ́bí sọ́lá pé ànẹ́bí ọlọ́wọ́ bá ní ṣe. bákan náà ìfẹ́ ànẹ́bí sọ̀rọ̀ láti sọ́lá ọ̀dọ̀ wé ní àtẹnìkọ̀ kan wá ká ní bẹ̀rẹ̀ bákan náà ká sì máa fọ́sì pẹ̀lú ìṣe ànẹ́bí wa Muhammad sọ̀rọ̀ láti sọ́lá nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ká máa fọ́sì rẹ̀ nínú àwọn ọ̀tẹ̀ rẹ̀ ká máa fọ́sì rẹ̀ bákan náà nínú àwọn ìjọsìn rẹ̀ àti bó ti báwọn èèyàn lò ká máa fọ́sì ànẹ́bí sọ̀rọ̀ nínú rẹ̀ bákan náà nínú àwọn ìwà ànẹ́bí sọ̀rọ̀ á máa fọ́sì rẹ̀ gbogbo ẹ̀ kọ́tà ní sọ́nà bílà kalẹ̀ ọ̀ràn àyàn lọ́jọ́ fún wa láti gbé ká máa kọ́ṣà lẹ́bi gbogbo àwọn ìṣesí wọ̀nyí ní gbogbo àdámàdì tó hàn á máa kọ́ṣà nẹ́bí níbi gbogbo ìṣesí rẹ̀ bákan náà ní gbogbo ìròyìn jáde tó sọ́lá fún wa fún wa kọ́ṣà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam báyìí ló ṣe padà dà lórí wa lórí ká ní àkóyawọ́ fún nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam bákan náà ká sì ní àkólé kan fún sunna nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ká sì máa ṣèwádìí dáadáa nípa ìlànà nẹ́bí àti ìgbésí ayé rẹ̀ tó lò láyé láti ṣe eléyìí tí ó jẹ́ pé yọ́ọ́ máa lọ tí ó máa rìn lọ nínú ọkàn wa àti nínú ara wa. bákan náà kágbéjú sílẹ̀ ìgbàgbé nípa gbogbo ìlànà ní sọ̀rọ̀ láti sílẹ̀ ìjàgbéjú sílẹ̀ o láti lọ gbàgbé pa àdàdà rẹ̀ kódà kọjá ní ìgbàjú pẹ́ ìṣèlú kan ká sọ̀rọ̀ fún ìṣẹ́sí yẹn. bákan náà ká tún wá wá ìṣọ́ra kúrò níbi ìmọ̀ àṣẹ̀ṣẹ̀ pẹ̀lú àsìkò kan tọ́jú àsìkò kan tó jẹ́ àdáyẹ̀rí àsìkò gẹ́gẹ́ bó ṣe pé léyìí òun náà ní títí àwọn tí wọ́n jẹ́ sálàkù wà nípa wípé ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní gbogbo ayé ni wọ́n ti máa ń rántí àdébọ̀ Muhammad sallallahu alayhi wa pẹ̀lú pé wọ́n máa sàṣàlátù wọ́n máa rántí rẹ̀ pẹ̀lú pé wọ́n máa tẹ̀lé lánàá rẹ̀ wọ́n máa rántí rẹ̀ pẹ̀lú pé wọ́n máa tẹ̀lé wà rẹ̀ wọ́n máa rántí rẹ̀ pẹ̀lú pé wọ́n máa kó níbi gbogbo sálẹ̀ bí sọ̀rọ̀ láti sọ́dọ̀ yẹni pé gbogbo iṣẹ́ ànábì sálẹ̀bí pa wọ́n láṣẹ ẹ̀ máa bá wọn lò rẹ̀ gbogbo ìtànẹ́bí sọ̀lá sálẹ̀ tó ti kọ̀ fún wa ìdèsè náà rí mọ́lẹ̀ jọ̀wọ́ jáfẹ́ òdìbí sísì níjà àwọn sálẹ̀kù wa nìyẹn ọlọ́wọ́ bá kọ́ bá yọrọ sí gbogbo wọn lápapọ̀. gẹ́gẹ́ bó ti jẹ́ pé dájúdájú nínú ètò tóbi tóbi nínú wa nẹ́gbà mùsàlùmá àdìsánlá tó nílé wa lórí òun náà ni ọ̀yìn máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣàlá tó fún nẹ́gbà mùsàlùmá pẹ̀lú ọkàn tó yẹ kóró ọkàn tó lajú sílẹ̀ tó lanú òun náà láti máa di àsàlátù fún àdébí sọ̀rọ̀ láti sílẹ̀. ìtumọ̀ eléyìí òun náà ni wípé àsàlátù tá a máa ṣe fún àdébí sọ̀rọ̀ láti sílẹ̀ a máa sọ ìtumọ̀ àsàlátù tá a ṣe yìí pé kí ni ìtumọ̀ àsàlátù tá a ṣe kà tá a bá ti ń gbé ìtumọ̀ rẹ̀ wá sínú ọkàn yóò máa gbé ní bàbàrà pàtàkì àti ìmọ̀ ẹni tó wá jẹ́ kọ́lọ̀ ń pàṣẹ ká máa sàtọ̀ látòkú báyìí tí ọ̀wá sọ́kọ̀ jẹ wọn wá jẹ́ pé gbogbo ìtẹ̀lé wa wọ́n yẹ ká fi tẹ̀lé lánàá rẹ̀ gbogbo ìṣe wa tí ọ̀yẹ́ pé kó náà láti kí ni o láti tẹ̀lé gbogbo ọ̀rọ̀ wa ọmọ ẹ̀kọ́ mọ̀ ìbámu sí ọ̀rọ̀ ẹ̀nì yìí nígbà tá a ti gbà pé aṣáájú rere ni tá a fi wá lé fi àṣà láti tà sí wá àṣùmọ̀ ìjọsìn sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àjẹbí àtẹ́bí ni òṣìṣẹ́ náà ẹ̀ táwọn èèyàn ń ṣe láwùjọ lónìí tí wọ́n dá ẹgbẹ́ rẹ̀ sílẹ̀ o ẹgbẹ́ gbogbo ìgbẹ́ là ń sọ níjẹ́ ẹgbẹ́ alásàlá kò ráyè wọ̀ ní ìgbà tọ́ba jẹ́ pé tẹ́ ẹ̀ka sọ oníṣẹ́ ẹgbẹ́ alásàlá tún tẹ́yìn sọ òun náà ní pé lágbájá ti àsàlátù rẹ̀ nínú ilé ó nífẹ̀ẹ́ sí ànẹ́bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe nífẹ̀ẹ́ sí gbogbo wa iná gbà táwa káríjọ táwa rántí pé lágbájá sàsàlátù ilé sàsàlátù kì í ti bá wa jókòó lẹ́yìn tó ti gbẹ́ngbẹ́ lóǹkà ṣoṣo láti wá máa ṣe àsàlátù bá lè sọ́sàlám bóyá ni ọjọ́ jùmọ̀ àbáyé tàbí ní ọjọ́ sunday tó yẹ pé náà lọ́wọ́ agbájúmọ́ jù nínú àwùjọ pàápàá lọ tó yẹ pé oríṣiríṣi àwọn tọ́nà ọ̀fẹ́ ló wọ agbára jù síbẹ̀ àwọn obìnrin jáde nínú ilé wọn ní ẹni tí múra ìmúra ẹ̀ hànà wọn wá lọ sí àwọn ìjókòó wọn tó jẹ́ ìwọ̀n wọn láti lópin ìgbà tó fi ẹ̀sìn ọlọ́sọ pé ìrùn bẹ́ẹ̀ kí inú ilé yìí lórí ìjẹ́ kí mọ́sálásí lọ. jọ̀wọ́ àtọ́ kẹ́nìkan àbá àkàtà bẹ́nìkan náà jọ kó tó wá kó ń jáde nílé ọkọ yín. ọjọ́ pé inú ilé ẹnìkan tàbá yìí alẹ́ tó máa dán mọ́sálásí kan ẹ wà lọ jókòó lẹ́nu ìsàtàlá tó falẹ̀ sọ̀rọ̀ àìsàn. ẹ̀yin obìnrin nira ni ẹ pọ̀ lára yín o ẹ̀yin obìnrin òun náà sì ni fìtínà yìí pọ̀ lára yín orí fẹ́ ìgbẹ̀sán lẹ jẹ́ àpèjúwe ìnáàbà lóbìnrin jẹ́ pọ̀ nígbà nígbà torí pé owó tó yẹ kọ́ńtà bọ́mà rẹ̀ nulẹ̀ sì ni ọlọ́mọ pílẹ̀ ní àsàlásùkà subhanallah ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe gbogbo àtàjọkùnrin àtàjọbìnrin gbogbo àtàjọkọ nínú ilé àwọn ìyàwó ẹjẹ́ àwọn tí wọ́n dáadáa ọlọ́run béèrè lọ́wọ́ nípa wọn o tọ́lọ́pọ̀lọpọ̀ ní ọ̀sán pé àfáàní náà ló ní máa lọ ẹbí alásàlá kì í ṣe bí aláwọ̀ ọba ìsìlámù hundred percent hundred percent kò sọ́nà àbáyọ kọ́sọ́mọ́ fẹ́ wà fún bí ẹgbẹ́ yìí o ẹbí alásàlá wọn tù sí. kò sáwọn obìnrin tí wọ́n ṣe bẹ́ẹ̀ láyé àlẹ́ nìkan máa tọ́lá mo sì láyé àwọn sàhábà mo sì láyé àwọn sàdìrò. bàtà pé obìnrin wọ́n bá parapọ̀ láàyè kan tí ọkùnrin kan fẹ́ táwọn lẹ́kọ̀ọ́ tí gàgà ń bẹ́ẹ̀ sábúrú bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ islam torí báwo obìnrin tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ìyá ànábì sallallahu alaihi wasallam àwọn ọkùnrin ti kórí wa nípa mi máa gbọ́rọ̀ lọ́dọ̀ wa ànábì sallam tó o lè bá wa wá ọjọ́ kan náà máa pàdé ìyá ànábì níbẹ̀ pé ànábì sallam ọwọ́ fún wa ní ọjọ́ tí wọ́n pàdé wọn lẹ́ni tí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí ń ẹ̀kọ́ ẹ̀sìn ṣàlàyé bánàbí tàn wọn tètè bánàbí kú lọ wọn ànàbí ò sọ pé ọyá ẹ bá mi fi sókè yóò fi ilé ẹgbẹ lẹgbẹ ọfẹ sàtàlátù ká gbọ dára o fẹjọ ẹjọ máa gbádùn pẹ̀lú owó obìnrin olóbìnrin gbogbo ẹjẹ ẹjọ pẹjẹ kagbari yóò pé ẹjẹ kó yẹ yán ńlá ẹjẹ kọkàn yín kọ wálé. tẹ́ẹ̀dé fún wọn ní yọ̀ǹda iná ti wà ní ẹsẹ̀ pẹ̀lú irú àwọn obìnrin yẹn ẹ dákun àárọ̀ wa aburú ilé ìfọ̀kánimọ̀ àwùjọ lọ́pọ̀lọpọ̀ táwa náà ti rí i pé òbúrú jáì ìgbàtí bẹ̀rẹ̀ àwùjọ pẹ̀lú ìmọ̀ àpapọ̀ mara wípé ìlànà àsàlátù fún alẹ́ wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àsàlátù ṣíṣe a máa sọ ìtumọ̀ rẹ̀ àwọn nǹkan tó kó sínú a máa sọ pẹ̀lú fáàmà tẹ̀lé àsàlátù tá à ń ṣe yẹ pẹ̀lú iṣẹ́ wa tí ó máa béèrè pẹ̀lú sínú àlẹ́ sọ́lá náà máa rí pé yọ máa ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ a sì máa tẹ̀lé ìlànà tó bá jẹ́ pé àbájú wa tẹ̀lé tá a tẹ̀lé lánàá lẹ́bí tá a tẹ̀lé súnà lẹ́sọ̀lá tá a máa ń tẹ̀ gbére pẹ̀lú gbogbo tálẹ́bí mu wa tí wàá ní kùmà sàlátù tọ́wá nù. kí ni ìdílé lórí àsàlátù tọ́wá nù sọ́kànnì fún sọ́dà nígbà tó yẹ pé gbólóhùn lásán ni gbólóhùn lásán ni wọ́n kàwé àdáwọn máa ń sọ́lé àdá muhammadewa àdáni muhammadewa tẹ́límù àwọn máa ń sọ́lé àdá gbólóhùn lásán ló wí lópin ìgbà tí iṣẹ́ gidi tí ọba ti pé o tí ọba ti tẹ̀lé gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ọ̀padà tẹ̀lé wa lórí káyà àti ìjìnlẹ̀ sí àwọn àsàlátù àdáda rẹ̀ ti bẹ láwùjọ lónìí ọ̀. nínú wíwí ní ọ̀rọ̀ àwọn àsàlátù àdáda rẹ̀ ètò tí wọ́n jẹ́ pé wọ́n tún wá dákalẹ̀ níjòkó gan àdáda rẹ̀ tí ò sí àdáyà bẹ́ẹ̀ làwọn àsàlátù tó kálukú wa tún fẹ́ máa ṣe ẹlòmíì tún jí iná tàsàlátù rẹ̀ tọ́mà ẹlòmíì rírí pátì ó tàsàlátù rẹ̀ tọ́mà bákan náà sọ̀látù nàríyà ẹlòmíì ti kíni o lọ́mà sọ̀látù sádìkì ẹlòmíì pé yàrá tó kàmáàlì ẹlòmíì tún pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn sọ̀látù tó ń jà dáadáa lẹ̀ táwọn èèyàn fi ní ti gbólóhùn ẹ̀dàkùn ẹ̀dá jìnnà sí i. ètò ti pé yọ́ọ̀mà ròyìn àlẹ́bí tayọ ipò tọ́lọ́wọ́n ọba ìrìnkẹ́ ọlá gbé fún un láti wá máa lọ ròyìn rẹ̀ pẹ̀lú pé ọmọ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tàbí kò ló lè fa àǹfààní wọlé tàbí kò ló lè dáàbò ìlera fún yàn tàbí kò ló lè ṣèkáyà ìbànújẹ́ òpèlè yìí dáàbò ìjọba ti ká jìnà sí kí ọlọ́run bá kó dákun dákun sí àánú fún èmi àtẹnìkọ̀ kan wa. ibadallah inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sọlọ àlẹyìn wọsẹlẹ tẹsílẹ gbogbo àtàjọ sí ọlọ dáadáa ju ọlọ́run ọba tí ọlá rẹ àtàwọn àlàyé kárẹ wọn ti àtàlà tó ọlọ́run ní gbogbo ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ọlọ́run ní ẹ máa ṣe àtàlásù ìṣe àti ilẹ̀ ẹ máa tọrọ rẹ̀ fún anẹ́bí sọ̀rọ̀ láti sílẹ̀ ó sì wá ní hadith ìtòsígbà tó lọ́jọ́ máa àmúrò máa àìsàn tó wà lọ́ba yóò sí bàbá àtọ́mà wọn dájú àwọn gbọ́ òjíṣẹ́ ọlọ́sìn sọ́lá bẹ̀rẹ̀ ní sọ́lá ìgbé mẹ́sọ́lá àdáyẹ̀ sọ́lá tàwọn